ẹ ẹ ti sunkún àjàsẹ́ kó n fẹ́ màlúù àjàsẹ́ ti pẹ́ ọ̀dọ̀ wọ̀nyí mo bẹ̀ yín ẹ wàá fọkàn sí pé bọ́yá yín ṣe wá sí afáwa ṣe wìṣàk alibaya èmi ò ní wá sí yín tọrọ ayé ni àwọn tó pè wá lójókòlẹ̀ wọ́n ní gbogbo àjàsí ọ̀kan àwọn ní ọ̀kan. ní fámìlì náà ebi kúnlé wọn ní bàbá sì sẹ̀yìn àìsẹ̀lọ́n. Allahu Akbar. bàbá sẹ̀yìn àìsẹ̀lọ́n mo wá jura mi lè fáwọn yòókù mi dájọ́ pé èmi náà ó tẹ̀ sórí ire kí n bá wọn àfa pàdé kí n afam raufi. akiramakumula. ẹ wá kíyèsí wà má fadulul arijayi. wà má fadulul arijayi illa arijalu a. ẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ ni. wà ilẹ̀ fẹlẹ̀ fadulul turibi ala turibi. bàbá wa lẹ́yìn ẹ̀sẹ̀ tó àrà àfa ń bẹ̀ mọ́ iyì tán nù. Allahu akbar. ọlọ́run kò rí bẹ́ẹ̀. bàbá tọ́nu tó àrà àfa ń bẹ̀ mọ́ iyì tán nù. Allahu akbar. وإلا فلا فدل لترب على ترب لأن البلاد تكتسب الشرف والفخار لأن البلاد تكتسب الشرف والفخار بمن يولد فيها أو يحلها من سادات الأخيار كرامكم الله irú kọ̀ọ̀kan èèyàn bẹ̀rù àní fi ní àwọn olówó pẹ̀lú náà àwọn àfà wọ́n bá fàdílì àríjá yìí illa rijalu wà illa fàlà fàdílù ìtúrí bẹ́ alátúrí bẹ́. èyí ni ọlọ́mọlọ́wọ́ yẹn jẹ́sẹ́ o àwọn alùsùn náà tún wà mhm. gbogbo nǹkan ṣe yí ọmọ bí wọn nù wọ́n máa fẹ́ bí àríjà ilá àríjà lọ wà ilá fọlá fàbíwò ìtúribí àlàtúribí. bákan náà ni kò sí ní jáàlù súnà fikiratu takfir àwọn kàwáríyà kámọ́ lọ mẹ́ o. wọ́n máa fàdínú àrìjẹ́ ìlà àríjà lọ wà ilá fàlà fàdínú ìtòrígbé àlàtòrígbé. àti ilé àkọ́kọ́ ẹ̀yin àgbàlagbà àti ilé àkọ́kọ́. naam. khamsatun. مكتوبة أكرمكم الله على ساق العرش خمسة مكتوبة على ساق العرش أنا بفهم النبي محمد صلى الله عليه وسلم كما هو ده بابا òkú ni gbogbo ntẹ òkú ni wọn fi gbé kánópì yìí dúró àbí òkú òsì lábẹ́ ẹ̀yin àfa ẹ̀yin àfa tẹtí ju àwa lọ tá à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín nǹkan márùn-ún yìí níbi òkú àràárà sílẹ̀ ti rí. Allahu akbar. ẹ máa gbọ́ sítìlù aṣèmọ̀ síbúlù nà àlẹ́yìnà wàáyínú ńlá iná sílẹ̀ tún ìlẹ́yìnà. fa'alina khatayana. fa'alina khatayana. wasitiruka musibilu. wasitiruka musibilu. olówó sanu wa afanu rẹ bi o. àmín ẹ̀yin jẹ̀mọ́ ìlú kọ̀ọ̀kan ní máa ní n tó gbé lọ́wọ́ bájàsẹ́ ti súnmọ́ kútọ́nu tó yìí ẹ lọ béèrè kátúwò tíra ẹja tó gbélé yìí lọ́wọ́ yàtọ̀ sí ti kútọ́nu. Allahu akbar Allahu akbar. bóyá yóò máa jẹ́ lómi láyà pé kí ni ẹja wo ni ẹ̀rù pé àjàsẹ́ wà lásán ni. أراكم كلكم سكوتا الله ربي خلق البرهوتا bí wọ́n bá ní àmọ́ wọlé yìí àní wọlé yìí. Allah. ẹ̀yin àfa ẹrú kan ìkan náà wọn sọ nìyí ẹlẹ́kùn ẹ̀tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin alùsùnà gbogbo tí o ti yé wa lọ́wọ́ ju yé wa lọ́wọ́ yín àmọ́ ẹ mú wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má ka fara wa. Allahu akbar. ètò kù díẹ̀ tá a rí ṣe a padà rí ṣe ẹ ọlọ́wọ́ jẹ́ rí wa tọ́ wọ́n fẹ́ gbàǹkan lẹ̀ rọ wa púpọ̀. wàlí ilà ara kò kú làkùn sókúta. ما لي أراكم كلكم سكوتا الله ربي خلق البرهوتا ìkánà wàlíyà ọlọ́run ó ní inna nahnu la nazuru nìsá la nazuru nìsá báwa bá wọnú ìlú kan àyè kí àwọn obìnrin bá a wà nù tiwa lánàá zúrù nìsáà àyè kí àwọn obìnrin àmọ́ mo wá gbọ́njọ́ kan wọ́n ní bibalidat inna bibalidatin imra'atun inda akarama alikarama wọ́n ní ká àfàbọ̀wúbi. akérèmọ́kùnmọ́lá. wọ́n á sì rí i tẹ́ẹ́. للأولياء لكرامة ومن نفاها فانبذا كلاما تبارك الله التوحيد lili aoli yali karama. àwọn àwàlú karama tiwọn. wà kalama. lílì áòlì àlìkàràmà wà mọ̀ nàfà fọ́nbíza kàlámà. nínú ìfúnta tí ń bẹ fáwọn ẹ̀mẹ́bí ọlọ́run ni kàrámà ń bẹ fáwọn wọ̀lí yìí. àfààní gbà bẹ́ẹ̀ pé kàrámà. fàásùbì tán lílì áòlì àlìkàràmà. kàrámà tún bẹ̀. wà mọ̀ nàfà fọ́nbíza kàlámà. ẹ bá wọn wọ̀ fún àwọn obìnrin ní kàrámà tiwọn ẹ má àbáwọn ọkùnrin ní kàrámà wọn nínú àwọn wọlé ọlọ́run. fọ́nbìdán kàlámà. fọ́nbìdán kàlámà. fọ́nbìdán kàlámà. wọ́n mọ̀ nàfà fọ́nbìdán kàlámà. ẹni tí ọba gbà pé kàrámà ń bẹ ẹjú ọ̀rọ̀ fọ́n wọlé ọlọ́run ẹjú ọ̀rọ̀ rẹ̀ nù. mo wá gbọ́ pé wọ́n lóbìnrin kan istarat aniha kàrámà hmm. wọ́n ní kàrámà tù ah, ìyàwó àti yẹn kàrámà yìí kọ́ ìkéwulẹ̀ nké ọlọ́run ló tó wọ́ bá yín mu bẹ́ẹ̀ àfojú mi. fàájì mi tán fàájì mi tán ìlì àwọn ìyá lè kàrà. ìtúnyẹ kàrà mọ̀ lọ́wọ́ fi bá yín lò kẹ́lẹ́. wọ́n náà fà á fáwọn bí náà kàlà. wọ́n máa bá mi kéwù lọ ni wọ́n ti bà mí jẹ́ ẹ̀yin àfàlẹ̀ yẹn ọlápọ̀ fún mi. wàá bí bí dẹ́ ìlí àwòlíyàlì kàràmà. ìkọjá ìkọjú ọ̀. wọ́n máa nà fà. ẹ ń jẹun púpọ̀ ní ẹ ń jẹun púpọ̀. ẹ ń bí bàtà mu tí tẹ̀ ń jẹ gbogbo àwọn ẹ̀ wà lẹ̀ kéwù bí bàtà jọ̀ wàá bí bí tán ìlí àwòlíyàlì kàràmà. وما نفع fáwọnbílá kàlámà. ó ní mo wá gbúrò àfa mo gbúrò kàrámà wọn lápẹẹrẹ ọlọ́run kan jáde wọn lọ ọmọbìnrin kan lọ́lọ́run wá gbé fún nílùú kan ṣe pé àwọn àwọn adájọ máa kéwú èwo là ń lọ kó láàfin ebi kàrámà náà ni à ń lọ ṣéwù ilias kíni kan àbí. mi àbábọ̀ nineteen fifty seven ni mo wà ní area náà nineteen fifty mo wà ní Ghana Kumasi Kedua. àbí. fàásì ìbìtà ìlì àwòlíyàlì karama wọ́n máa ń nafa fáwọn bídà kalama. ṣé owó yìí ni mo wọ́ wájà sẹ́? ọ̀sán owó yìí ni mo wọ́ wáyà yìí owó kí n mọ̀ yín tẹ̀mí náà tún lékún ni kí n sì gbẹ̀yìn lára yín mo ti gbẹ̀yìn hmm. mo ti wọ́n àtàjọ sọ̀rọ̀ ma'rifatu rijali kanzun wa ma'rifatu nisa'i nadama. Fàásì ibi tẹ́ lílì àlìyàn ìkàmà wà mọ̀ nàfà fáwọn bílọ̀ kàlámà oníyà ọlọ́run ọlọ́run mọ̀ wá lọ ìlú náà nígbà mọ̀ pé olóbìnrin kan ní ọlọ́run ṣe nǹkan fún kàràmù kan isa arat bá a ti jòkó yẹn ọkùnrin ju ọkùnrin lọ́nu wa yìí hmm. obìnrin mi náà ju ọkùnrin mi lọ tòun ó súnmọ́ ọ̀run jù wá lọ àfọ àbúrò awúbi. ọwọ́ ẹkùn mọ̀lá. bàbá wa làájì àgbà. àmín mo wá torí bẹ́ẹ̀ mo wá lọ ìlú náà kí ni mo gbọ́ ń pọ̀ obìnrin náà wọ́n ní wọ́n lọ́mọbìnrin náà ìdá ṣáàtùm ẹ̀rìn ewúrẹ́ tẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ mo fẹ́ yóò bá kan ní gbogbo anáàlá yẹn sọ ẹ̀rìn ewúrẹ́ tẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rìn ewúrẹ́ náà tó o là mímà lábàánu wàásàlẹ̀. Allahu akbar ẹ̀rìn ewúrẹ́ náà bí a bá fẹ́ fún wàrà rẹ̀ wọ́n fún wàrà rẹ̀ lára ẹ̀ náà wọ́n tún fún oyin. Oh. Ah, wọ́n sì ní bẹ́ẹ̀lì àlìyálì karama wọ́n máa nà fà á fáwọn bí kalama. tàbí kó tòun rẹ̀ jẹ́ o. خمسة مكتوبة مكتوبة على ساق الأرش. bẹ́ẹ̀ bá lọ wo òkun tó gbé ẹ̀rẹ́ rẹ̀ sí lọ́wọ́ ń bẹ̀rẹ̀ sí ní nǹkan márààrún yìí. Allahu akbar. abab rawufi. ọwọ́kùnmọ́lá. nǹkan márààrún gbogbo wọ́tá ìjòkó yẹ wọn ọba àtún fi gbogbo ayé kún wa nǹkan márùn tí mẹlẹ rẹ alára sí ni tiwa lórí wa kò sì ní yẹ. Allah Allah. wàhálìbìtẹ́ ilé àlìyẹ́lì kàràmà wọ́n mọ̀ nàfẹ́ fáwọn bí náà ń kàlà máa. bàbá alágbègbè àti túfọ̀ ara ẹ̀ fún wa ni aláàjì àgbà ń túfọ̀ ara wọn fún wa ni. bàbá alágbègbè ń pé harakatu. harakatu sọ́bàtà fúnná. harakatu sọ́bàtà fúnná. kọ́mà yà tìlú àfòfútó. kò sádà bí yàgbé kò sí màdà. kúrò ayé ṣàyàmótù. ليس في الدنيا ثبوت حركات سوف تبلى ثم يتلو أخفوت وكلام ليس يخلو بعده إلا السكوت أيها السادر كلي kí ni ìsìnbá àdìsí. ẹ̀ẹ́dẹ̀gbẹ́kẹ̀ ìjàmbá rútu. àwọn tó kúntà màjìbú àní alànàtì kíkà wọn àgbà fún mi. ọkọ̀ ọkọ̀ sọ̀rọ̀ ìwọ̀lọ̀ wá fún ọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́yì. lẹ́yìntà ṣẹ́rí àwọn múdò má ara amukùnútù. àyìnà àmúlákùnlà ó fi kúnlẹ̀ òbúkí màlàkùtù sálà títí dànù ánìhó wákàlá títí líkà tòkútù asibahati awutọnu omimbadi waya kubutu laasẹmi oyafukọ onikawo lawala hayu yasutu amarati mini o kuburo wakalati mini o buyuto inama duniya khayalo batilu sanba yafutu laisa lili insani fiya gẹ̀rẹ́tẹ́kì wà láì kò tó. ẹlẹ́kùn tó lé ọlọ́run àwọn tẹ́rì wọ́n pé tí wọ́n rántí bàbá wọn ọmọ òsè bẹ́ẹ̀ fẹ́yìn náà ẹ tẹ́wọ́ yín ògbẹ̀yìn ọmọ wọn ni ẹ tẹ́wọ́ ọmọ òsè bẹ́ẹ̀ fún yín ẹ̀rí ìsìkéwúkéwú Allahumma ghfirli wàlúwàlìdíyà ìpín wàlúwàlìdáyà tó bá kẹ́ ní pé Allahumma gafirli wàlúwàlìdíyà walijami'il mu'minina wal mu'minat wal muslimina wal muslimat tó bá ti ní pé wàlúwàlìdíyà ẹni ó bí bàbá rẹ ẹni ó bí ìyá rẹ ẹni ó bí wọn ẹni ó bí wọn ẹbí wọn kan àbáwò ẹka Adam. Allahu Akbar kò ní báyìí. سيموت ليس في الدنيا ثبوت يا karama, dáhùn sínú bọ̀ tẹ̀ dáhùn sókè gbogbo ẹ̀yẹ bíi bàbá wa abdulsalami alhaji wa naim bàbá wa mansour gbogbo yín gbà bàbá yín ẹ̀yin lẹ́mọ bàbá yín àwọn ọmọ bí máa ń bẹ lọ́wọ́ ìyá ọlọ́run dáyà dúró fún un àràkẹ́tù sọ̀bàtẹ́ fúnà. bàbá tó bí yín ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ náà ọmọ abdulsalami bàbá tó bí yín alámọ̀gẹ́fẹ́rẹ́lẹ́ wàlúwàlú yíyà tó o bá ti wí bẹ́ẹ̀ ìyá tó bí ìyá rẹ tó bí ìyá rẹ tó bí ìyá rẹ ẹ̀ka àwọ̀ lọ́lọ́kan. Allahu Akbar. bàbá tó bí bàbá rẹ ẹni tó bí bàbá rẹ bàbá rẹ ẹ̀ka Adam. lọ́ba wọn. mizayidina awalina mina kúrúni lana basair. abu salamida. wàrà ètò kọ́mínà wàhán. wọ́n tó kí bàbá náà ṣe wàhálà púpọ̀. náà wọ́n lè ní tẹ́lọ̀ sí ni bàbá náà wọ́n ní gbogbo oníṣẹ́ ní ilé ẹ̀kọ́ ẹ yẹ. rọmùdúnlá sọ́ọ̀gìrò wáyà akẹ́bùrù. ọlọ́pàá jẹ̀kú ọmọ tí wọ́n mọ̀jẹ̀ wọ́n yẹ̀ ẹ̀kú yà. láyà ríjú ìmẹ́dì ìlàyà wàlá mìnà libákì nàgábìr. ẹ kọ́ńtù àní ìlà màhálà àìsù sáàlìkà ọ̀rùn sọ wọ́n ní ìyá ọlọ́run tí wọ́n fẹ́ tọ́lọ́ ẹ̀ tọrọ tí ń fi tọrọ àyè àgbo méjì káwọn alìsúnà máa lè wá lóko. àní kọjá àsìkò. Allahu akbar. bàbá wa lágége wákàtí kan péré níbi ṣe wá. Allah Allah. tí sì wọra. àwọn oníwàásí mọ́lẹ́yìn tiwọn àwọn ń gbogbo tí wọ́n kọ́ lẹ̀ àwọn wá wọ́n wá bí ìgbà wọn lọ dálẹ̀ bí ẹ̀ bá délé wọn ilé wọn dàrú kò tẹ̀lé dà. ọ̀mùdílé asọ́gìrù wọlé akẹ́bìrù láyé ríjì òní má bí iláyà wàlá hmm. ní ìlànà حيث صار الكوم صائر أيقنت أني إلى ما لا حيث صار الكوم صائر wàlíyìn ọlọ́run báàdù sàlẹ̀hì ó nígbà mọ wọ̀lú ìsàrẹ́ ètò kájà hàn ìsàrẹ́ ètò àbájára lòdì ìsàrẹ́. arábìnrin mi èyí mo fẹ́ ká mú ẹran yìí ká pa á kí mú àwọn ọmọ wa lóò lè dùn kọ́ hmm. mọ́ máa lọ lẹ́ẹ̀kejì ẹ gbọ́. ó ní mo wá pé baálé mi pé ẹ má pa òun ẹ má pa ẹran yìí o kádìrà kásánlá òlànà ọlọ́run gan ti rí bá a ti wà ó sì ṣèdẹ̀kùn fún wa. ọlọ́wọ̀n ní bínú sí wa pa àpẹran ẹ̀bọ kádìrà kásà lọ́wọ́ lẹ́nà ọlọ́wọ̀n ti ṣèdẹ̀kùn fún wa ọmọ yà alámùmọ́ hájẹtẹ̀nà ọlọ́wọ̀n ti mọ̀ pé ẹran yìí náà la fi ń jẹun ọkọ wa gbà bẹ́ẹ̀ fún yàwó ọlọ́kọ mi wa gbà bẹ́ẹ̀ fún mi mọ̀nsọ̀mọ́láìsì ẹ̀nu o ọkọ mi gbà bẹ́ẹ̀ fún mi àwa apẹ̀rẹ̀ náà mọ̀ ọ wá استضافنا يا شيخ شيخ جلال استضافنا رجل استضافنا ضيف ọkùnrin kan wọ̀ ló wa ó wà ní ilé wa lòun ó dé sí ọkùnrin kan bá dé sí ilé wa mo wá pe ọkọ mi mo iléyàdé àpẹẹrẹ àlejò lóde àníbísí pàwọ́ láṣẹ pé mọ́ńtánà yu'minu billah. واليوم الآخر واليوم الآخر فليكرم ضيفه أمرنا بإكرام الضيف وقومي ọ̀rọ̀ wa dojú ẹ̀ ọwọ́ ọmú ẹran tá a pa yìí ìzà bíha ìlà wàrà ìdá kárìjà bẹ́ẹ̀ wọ́n mẹ́rin jáde núwulé omúlẹ̀yìn ìlú lẹ́ǹkulé fàtìbá àhà sọmọba fàtìbá àhà kò dúró ẹ̀ lẹ́àlá lẹ́kẹ́yì tábùkìyà tábù àwòládùnà káwọn ọmọ wọn mọ̀ wá sunkún báwọn ọmọ wọn bá rí pé ẹran kan ẹran tá a pa ń yìí lọ́wọ́ lọ́ọ́ pa wọ́n sunkún ọkọ mi wakana rajulan salaha ọkọ mi sì yẹ ọkùnrin dáadáa lọ́wọ́ amú lọ sẹ́yìn ìlú ọmọọ̀nà ìlú ẹ̀ǹkulé ọlọ́ọ̀dúnbù ẹ̀rìn èmi tí n bá sọ̀rọ̀ yìí fọ́yìnlá ìfọ́lẹ́tà ṣáàtùn lẹ́nu àtẹ́bá wọlé ewúrẹ́ lẹ́nu ewúrẹ́ náà bá ń jà ràpàràpà ọ̀ ah, ọ́ ni mo ní yé e ẹran yìí ọbọ lọ́wọ́ ọkọ mi nu ìnfatala ìnfatala. baba kalimati ìnfatala ni baba ń kọ́ wa o ìnfatala ìnfatala abẹ́rẹ́ yìí bọ́ lọ́wọ́ ọkọ mi lẹ́kùnlé lọ́wọ́ tún wọlé ẹran yìí o mọ wá sẹ́lẹ̀ lọ́wọ́ ọkọ mi lẹ́kùnlé wáyé ìlà àhúwa yẹ̀sìn mi ò kà mọ bá pé ìnkùn ẹran yìí lọ́wọ́ ni. Allahu akbar fásibítà ìlì àwòlíyàlì karama wà máa ń nà fáhà fáwọn bíbá kalama. ó dùn mọ́ mi ẹ̀rí pé nǹkan sẹ́wọ̀n jàrá àlùdí. òun tẹ́lẹ̀ fúnlùkù kọlbátìrà ní mìdánì tàárí nígbàtí jamal abdul nasir wà láyé níbi tó fi mí sífòsù kan nù. Allahu akbar. mo wà nínú majma ilbuhus àwọn sèpàdé ní abidin pẹ̀lú sèwà Abu Zara tó ṣe usulul fiqh. Allah. wọ́n àáfàá Mauritania tẹ̀mí ń jọ ń gbénu lé wọ́n wá ní Jamal Abdul ní ká wá jẹ oúnjẹ ọ̀sán lọ́dọ̀ òun àwa lọ jẹun ọ̀sán àwa darí ọwa ní wọ́n wá ní ká fíìlì fọ́ọ̀mù ní gbogbo olè ń wí ìlú tá a bá mọ̀ tá a fẹ́ mọ̀ èyí tó bá jí pé bẹ̀yẹ àní bẹ̀yẹ róòdù ní ká lọ mo fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ tí n sọ yìí ababra wufi. akramakumullah. mo bọ́kọ̀ mi pé ń kun ẹran lọ́wọ́ lé ń kun ewúrẹ́ ṣe tún wá wọlé. Allah Allah. ó ṣe tún di ẹ ẹnì ewúrẹ́ ń tún lùmù lẹ́yìn. mo wá pe ọkọ mi ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá wọn nǹkan ẹnì ewúrẹ́ kan ní lọ́wọ́ rẹ̀ ah ọ̀rọ̀ pọ̀ mi ni wala alọ́lọ́ badalana khayran minha. o ṣe ọlọ́run oye ká ta ju ta lọ ọ̀pọ̀ abálẹ̀jọ ọlọ́run tó parọ́ ẹ̀ fún wa. وفي بتاك لأولياء الكرامة ومن نفاها فهو بذا كلاما بابا من أفاق wọ́n ní kí wọ́n ní wọ́n làwọn kọ́nfàmù pé bàbá tó bí yín Abdulsalami ọwọ́ àwọn ni bàbá náà parí sáàyì ló kú sí ní jìdá. Allah. báríkà tí ọ̀dẹ́ ẹ̀ sí ilẹ̀ fún yín bọ́bá ya wèrè kó tó kú bẹ́ẹ̀ ti dáa tó yà yọ̀ mọ́ pé bàbá wọn ẹ àtibọ̀tán lè ti dáa o ó ti dáa fún bàbá yìí parí. Allah. ń bọ̀ pẹ̀lú ara mímọ́ lẹ́yìn fa ọ̀rọ̀ wa ni máa bọ̀ mọ́tò lọ́ọ́ ti ní ìkún mọ́ na fọlọ ẹ wá ya dáadáa bu aya ayé wọn ọkùnrin yín obìnrin yín dákun bó o ti ṣe ewúrẹ́ tó rí tó wọlé èyí tá a ní àpàyìn tí ń pa ọlọ́run sì ní ìpààrọ̀ fún wa lára èyí tọ́lọ̀ wọn fi pààrà fún wọn wọ́n wá ń fún wàrà wọ́n ń fún oyin. Allahu ń fún gbogbo ayé. gbogbo àwọn àfáà tí ń bẹ ní Kòtònú là ń rí nígbà tí ní ìmọ̀ọ́mọ́ àgbà ní Kòtònú.